olórí burúkú wo ló fún ẹ lóyún náà ló sáré tó fún ẹ lóyún ni. ìwọ ló fọmọ mi lóyún ọmọ tí mo gbé àgbọ̀lé lórí pé kó kiri lọ ó wá mi fún lóyún ò ní jèrè ìwọ ló ṣe ẹranko yìí ìwọ ló bá mi fọmọ mi lóyún. ẹ ní sùúrù madam Túndé sọ fún mi pé rọ ni. darling sorry ẹ máa gbọ́ ọ̀gá náà wá ń kọ́ ìgbà náà ń kọ́ ṣé ojú ojú ẹ̀ka lọ ni ẹ̀ka tá a kàn ká sí sóró tó ti yá di ọmọ náà ni. àbí ńgbà tí wọ́n ń fún mi ní jẹ̀dí mu tó ń fún mi lọ́pàá ẹ̀yìn tó ń fún mi ní alẹ́ ṣé kí n máa lọ ti bọnú ho ilẹ̀kùn ni àbí kí n máa ti bọnú tálọ́ọ̀kì àbí ara èèyàn kan náà kọ́ ní dàsí ni. ìkan wo ló kàn sí tó jáde doyún nígbà tó ń wà tó ń wà tó ń wà ó mọ̀ ni nígbà tó wà tó wà tó mọ̀ pé máa doyún ó wá fèmí lóyún tán ó wá nígbà kan ló doyún. ìwé wo wo ọ̀dà ara rẹ dúró ni o sì kó bára rẹ ni tó bá jẹ́ pé àwọn alájà gidi àwọn alájà lálùbáríkà bí àwọn alájà ṣanṣan jẹun ta góòdì tẹ́ pé bí wọ́n ṣe yán dín blue káàkiri nu sáwọn orí ilé ọkọ gbé ìwọ wá múdi olórí burúkú yan blue káàkiri ọwọ adẹnu ọ̀nà wà ní. alágbó tápàjẹ́ dí ti dé o tinú bá ń roni roni ti bára dí èèyàn bá ń ròyàn ti bá dí èèyàn bá ń ta rọ́bà tí ń dún pàràrà kúrúrú. ó tó tó tó tó ẹbẹ yẹn tó ẹbẹ yẹn. èmi ṣe alágbó tápàjẹ́ ìjẹ̀bú ti dé kì í ṣẹjọ́ rẹ̀ wo èmi ò bẹ ẹrọjọ kankan o fẹmi lòun fẹ ṣe oyún inú mi ni torí mi ò ní oyún ọmọ àdìkọ tẹmí gbé káàkiri fún mi lọ́wọ́ tí fi sẹ́yìn yìí o. wèrè tí kejì òsíwájú kò lè sẹ́mi jẹ èèyàn bá àránjú dọ̀la. ẹyẹ dákun torí ọlọ́run tó bá gbójú ẹ lẹ́yìn sàn ojú rẹ jẹ ni fún mi lọ́wọ́ tí fi sẹ́ oyún mi. ẹ pẹ̀lẹ́ kí ló dé kí ló le tó bẹ́ẹ̀. ẹ wo ẹ farabalẹ̀ ṣe gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá gbogbo ẹ̀ ni mo ti gbọ́ àti bẹ́ẹ̀ mo ti ń gbariwo yín bọ̀. báàbí ó fún mi lóyún ni o. o ṣe máa fún yàn lóyún tán tó bá a sọ pé ò ní response. àgbo kọ́ ló fún lóyún ni sẹ́mi ni mo fún lóyún ni. àgbo àgbo àgbo ló fún lóyún. báàbí ẹ má dá wọn lóhùn o. àgbo lógorí ẹ ẹ wò ẹ máa gbọ́ ṣe rí ìrírí ayé kan lèmi máa sọ mo ní ọ̀nkù kan. nígbà táwa kéré akéré gan ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀nkù yẹn obìnrin kan ṣe bóyún wá fún lọ́dún náà ló bá yarí wọ́n bẹ́ bẹ́ bẹ́ bẹ́ bẹ́ kò sẹ́ni tí ò bẹ́ gbogbo àwọn dádì wa àwọn màmá ti wa wọ́n bẹ́ títí ẹ̀gbọ́n wa yarí o lónìí náà I shall not I don't want it I cannot take it bó ṣe yarí bí òṣèlú gbóyún nìyẹn ìyá tó lóyún náà bá lọ ṣẹ́yún ìyá mi bí oṣù kẹta sísìn ni ọ̀nkù wa yẹn pé sixty seven ọmọ ẹyọ kan ọmọ ẹyọ kan tọ́lọ́run bá kọ́ ọmọ tí ò bá bínú kò rí nǹkan kan títí di sìn o ṣe rí oyún tó wà nínú yẹn má yọ. báàmì ẹ dákun torí Ọlọ́run títí torí Ọlọ́run bẹ́ẹ̀ báàmì mi àní kó fún mi lówó mo fẹ́ sí oyún yìí fẹ́. ìyá mi máa gbọ́ àní ẹ máa ẹ máa. ẹ wo bí ilé náà tó ṣe máa dìtàn lọ́jọ́ iwájú rẹ̀ kó má di pé ẹ̀yin méjèèjì ẹ̀ kábàámọ̀ bóyá òun lọ́n ṣe ní kémi máa fi ti kọ́rọ̀ yẹn ẹ má ṣẹ̀yìn o tó bá jẹ́ pé ntẹ́ ẹ̀fẹ́ ni pé olóhùn ò ní gboyún olóhùn ò ní fún yín lówó ẹ má wọrí ẹ rí mi bí ọkọ yín ṣé bí mi àti ẹjọ́ wa ń bí. ẹ ọkọ rèé ọkọ ni lọ máa rí bí ọkọ. exchange of husband. tẹ bá ti ń wá tẹ bá béèrè owó lọ́wọ́ ẹ tí yóò bá fún yín ẹ béèrè lọ́wọ́ mi tó bá dìgbà kan fẹ́ ràn kan ẹ fẹ́ ràn kan yín ẹ fẹ́ ràn kan mọ́ ẹ béèrè títí tára ẹ fi máa balẹ̀ ṣẹ́ni ẹ má yọ oyún yìí o tó ẹ bá yọ ó máa padà kábàámọ̀ ẹ̀yìn náà ẹ kábàámọ̀ ẹ̀mí ta o ẹ má yọ oyún yìí o ṣẹ́ ti gbọ́. tí ah, mo fẹ́ sọ nìyẹn ṣẹ́ ti gbọ́ ẹ bá tún ẹ gbà ẹ gbà lè. ẹ mú yẹn dání lọ ṣe gbọ́ wàá gba fóònù nọ́mbà yín lọ́wọ́ ẹ̀. ká má pàdé mọ́. ṣe gbọ́. kí ló ṣe tó lójú ti báyìí náà ó tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́tà ló bí wá káàkiri olóyè oníkọlọ máa ṣẹ́yún. ẹ dákun tó dé sọmọ lóyún lóòótọ́ ni. kò lóyún lóòótọ́ lóyún ṣeréṣeré ni. tó ń jẹyàn gidi sẹ́mi gbọ́dọ̀ mú ọmọ ilé fún màdàmú màdàmú ò ní sanwó oṣù yẹn láàrin ọdún kan sọmọ rí. Mm. kí wàá ní. báṣọ ti lóyún lóòótọ́. ìrọ̀ nǹkan tọ̀tọ̀ yín náà tọ̀ ni ọjọ́ ọjọ́ nínú náà tọ́ àbò títa ti yín ibi ẹ̀ mọ́ wọ́n máa ti mú bọlẹ̀ káàkiri ni. èmi dírẹ́fà nínú mọ́tò lọ yí ọ wà a máa tẹnu bọlẹ̀ káàkiri àmọ́ yóò sì máa létí mọ́ gànà káàkiri mi ọmọ tó kàn sọmọ tó ní kémi ọ̀fẹ́ rí ọmọ tó wípé kò ní súra rẹ tó jẹ́ pé aràrá ni ìdí rí òtún plọ́ọ̀mù ìdí ti rámọ ọ wá fi lọ lóyún wá sọ wípé èmi lèmi fò lóyún ọmọ tó jẹ́ ló fún lóyún inú ti ìdí ti padà sọ́wọ́ wájú ní òjì nídìí ọkọ alùpùpù yín ká sọ́ra wánu lẹ́yìn ká mọ̀ta síra wá so ìwọ ni. ní gẹ́gẹ́ mi mú ẹ sí ni wọ́n ti ráyè ṣekúṣe pẹ̀lú ọmọlọ́mọ. Ah, iṣẹ́ ẹ̀tàn mi lẹ́yìn. Eh, imú mà níkà o. tí ò jẹ́ ká gbóòórùn àṣebí ìwọ játijàti rédèrèdè yìí ìwọ ló fọmọ mi lóyún. Eh, ah, ẹni bí apọn ọmọ wẹ̀ ẹni tó bá ti rí ẹ ti mọ̀ pé ẹni bí ni ẹ ò rí ó yọ lára ẹ náà ibi hàn lára ẹ ibi hàn ní gbogbo orí ẹ láti irun orí ẹ dé ìkànnà ẹsẹ̀ ẹ. ẹni bíi tí ń pọnmọ rẹ balùwẹ̀ lọ́wọ́ ẹ̀ ó rí ó rí bó ṣe kórun hánu irun tó yẹ kí ìyàwó ẹ̀ máa fi ṣọlá òun ló kó hánu yìí ó lò ṣàwọn tó ní ẹ ò ní jèrè ẹni tó máa tọ̀. sọ́ọ̀fù yẹn gan-an òun lèmi bá wá o sọ́ọ̀fù yẹn gan-an mo bá wá ẹ jẹ́ ìyá rẹ̀ wọ́n ti mọ̀ ká ká yọjú ọ̀dà wọn yẹn. àmì tù ní. ṣé o ya ẹ mú síta. ẹ mú síta lẹ́nu. ẹ̀kọ́ tajà ìṣẹ́ra ẹ̀kọ́ tajà ìṣẹ́ra ní kọjá nínú ilé wa. fòǹfò lòun ilé òṣèlú ló gbọ́dọ̀ jábọ́ lọ́wọ́ mi. ẹni omi security kan wọ́n ti kó mọ́. mo ní na. dákẹ́ ẹnu ẹ. for the past two weeks the metal boys mi ti invade ibi where are your security. Oh. my boys are taking care of all. mo tún wá wọlé to main the main target wa jẹ́ wọ́ọ̀. ara ẹ pé kó wá pa mí. Speak something, my friend. Gbogbo ṣe ń wo bí àgùntàn tí ò lólùṣọ́. Ẹ̀wọ̀n kì í ṣe ariwo tí ẹ pa wọ́n mi ni màá fi sọ yìí. I understand. And ẹ̀yin náà fira ẹ fira issues mi náà mo ti graduate for years and there's no job I can you imagine a lot of graduate outside till till till Nigeria? but me offer what I do because in náà sọ pé ọwọ́ tó bá dilẹ̀ lè that's why I decided to work can you imagine ọmọ ìsà ẹ officer ó play as if she's local and I have to do that with her I'm not play locality yẹn pẹ̀lú ẹ you understand imagine you have to look style kan wá to look lọ gbé òun ya wèrè mi ní choice na I have to go wèrè with her yeah I just to go wèrè ó ya wèrè pẹ̀lú ẹ̀ nìyà but unfortunately ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ò rí ẹ tó ń deceive government in actual fact ó ti kó gbogbo dọ́kúmẹ̀ntì pọ̀sí ẹ̀ lẹ̀. it's over five hundred million naira which I can even share with you with the police. shut up my friend. ṣé o rò pé sálárì wa ò tó wa ná ni àbí o rò pé ebi ń pa wá ọ̀gá ẹ̀gbọ́n kò tó sọ ni. let him talk so reason yẹn tí mo fi rò pé i think i'm trying ẹ̀wọ̀n tóun náà ṣe náà ó jàjọba ló lè ní ẹjọ́ òwì ni she she's well well educated i mean she speak queen english ó lọ dìbọn fún gọ́ọ̀mẹ̀ntì ó lọ dìbọn fún gọ́ọ̀mẹ̀ntì pé kóun máa kóun dàbí ara ọkùnrin tó lọ school at the same time ó náà ń ya wèrè wẹ́rẹ́ kì í ṣe wèrè she should be arrested lóòótọ́ mi ìkàwé ìlàbẹ́ lókè mo jẹ́wọ́ fún yín díẹ̀ ní dandan kan pa nìyẹn. oníkan pa anyway tó bá délé ẹjọ́ wàá sọ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́. ọ́fíìsà. oya oh, stand up. ẹ eh, but ẹ ẹ ọ́fíìsà a ti sọ̀rọ̀ before you. oya oh, stand up. a ti sọ̀rọ̀. stand up my friend. ọlọmọge balẹ̀ wá mi wá kàṣálí ń kóńgò wọn yọ bọ́lọ́mọge balẹ̀ wá bọ́lọ́mọge balẹ̀ kàsálí ńgò wọn yọ kàsálí ńgò wọn yọ bọ́lọ́mọge balẹ̀ wá bọ́lọ́mọge balẹ̀ wá mi wá fàwọn ọ̀yọ́ bọ́lọ́mọge balẹ̀ wá mi wá fàwọn ọ̀yọ́ bọ́lọ́mọge balẹ̀ wá mi wá fàwọn ọ̀yọ́ bọ́lọ́mọge tó wù mí ṣùgbọ́n mi ò lè bá sọ̀rọ̀ àì lè bá sọ̀rọ̀ kọ́ torí pé mi ò gbóyìnbó ọ̀kẹ́ lórí tí n bára bọ́ tó wù mí kí n máa pé i love you torí tọrùn i love you torí tọrùn i love you love you, I love you. bọ́lọ́mọ̀gé bá lè wá mi wá Kàsálí ń òwò yọ bọ́lọ́mọ̀gé bá lè wá bọ́lọ́mọ̀gé bá lè wá Kàsálí ń òwò yọ Kàsálí ń òwò yọ bọ́lọ́mọ̀gé bá lè wá. ó ti parí lọ ewédú oko ewédú oko àmúlàńfẹjọ rẹ sùn mí o ewédú gẹ́gẹ́. wèrè ni bẹ́ẹ̀ zẹnu bí ìjà bẹ́ẹ̀ ṣé mo gbẹ́nu yín sí i àbá lè kóúnjẹ dóúnjẹ sàrà kágbóúnjẹ kalẹ̀ kágbélé tí ọmọ tọ́ bọ̀. kátàlí. àwa mọ̀ wọn ara wa mọ́. jẹ́ mọ̀dá kí ló ṣe yín. ọkọ̀ rẹ ti yọ nùrùn iná orí gbóná lẹ́lẹ́lẹ́ yìí. kàsáálí mọ̀mọ́ gbórí ìrárun o orí rẹ ti ń yọ kí ló dé tọ́jẹ́ pọ̀ ọmọ sí fìlà alẹ́ ń gbẹ tó o sì mọ̀ pé o parí kàsáálí. ọwọ́ mú fìlà tí màdámù fi owó iyebíye rà ó mú fìlà gúúsì ó fi ń lu drum set tó ṣe yíbi síbi àgànmu nìwọ́ wá mú fìlà màdámù tí wọ́n fi owó iyebíye rà lọ́wọ́ fi ń lu drum set sọ́nà pé ó lè wà collapsed ó lè wà collapsed apànìyàn o. òkúrú yan sọ́ọ̀bù pé wọ́n ń kọ́ mọ́ abiṣẹ́tì iléeṣẹ́ tó ṣe gúúsì ni mo fẹ́ kí wọ́n ṣe gángan kí wọ́n fi ṣe gúúsì kó ká mọ̀ pé nílùú gúúsì <laughs> kí wọ́n ṣe gúúsì sí lẹ́gbẹ̀ẹ́ báyìí sórí tí wọ́n báyìí lè ṣe gángan gúúsì ọlọ́ngbọ́ gbogbo àwọn lágbájá báyìí orin wọn tún bẹ̀rẹ̀ ni wọ́n wà bẹ̀rẹ̀ òun ọmọ tí wọ́n gbẹ́gbẹ́ ẹ so mú kọ́ mú kọ́ bó mú kọ́ nu. múnú ewu làbúrò mokun mẹ́kọ̀ ọmọ bàbá mú kọ́ mú kọ́. <laughs> ìwọ wá jọ swọ́pì. tí wọ́n fi máa fi gúúsì sára àdé kí ni tó ń ṣe ń bì gẹ̀gẹ̀. ń kọ́ ni ìrẹ̀lẹ̀ tiẹ̀ dá wá bì díẹ̀ yọ olùsù kúkú yọ ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ìgbọ̀n ẹran ni òṣèjì òṣìṣẹ́ jù torí náà bá ń jẹ ọmọ fún oró sí yàn ní ẹ̀sìn tó fi yín kọ́ irú eh, eyín tiẹ̀ ní ọ̀tẹ̀ ṣe jẹ́. Eh, ẹ bẹ́ẹ̀ tiẹ̀ jáde bẹ́ẹ̀ tiẹ̀ fọ̀rọ̀ làwa àjáde ìwọlé bá inú àti ìmọ̀ta ni. yọkà sárọ̀ra tó wà rí ọmọ bí ọṣù bù. bódì. o hmm? fura sí nǹkan kan ni. sórí ọlọ́run ẹ̀bùn ní gbogbo nítorí kìí tàn kó kì í yé o wọ́n mọ sọ pé ọlọ́run ní páyàn lórí kọ́mọ́fìrúngbọ̀n rọ́pò bí tọ̀dọ̀ ti akọ́ o apárí atúnpárùngbọ̀n tìyín nì àfi bí àfi bí àfi bí ah jẹ́ fi máa dáná. <laughs> orí ọlọ́run náà ni <laughs> owó yaya kò ní gbà lọ yín ẹ sá máa fẹnu fẹnu torí mo fẹ́ wà lá. ó ní tí mo rí ẹ̀sọ́ wá rí òun kankan èmi sì rún lórí ẹ̀. sọ́nà tíjọ́ kan tí màdàmú sanwó fún wa tó sòtì ìdá méjì. àdàmú sanwó sòtì ìdá méjì ẹ̀yìn kí ló wá kàn mí. jọ̀kan tí wọ́n fi ń kó ọ tó sẹ́sọ́ yà tí wọ́n fi ń ná ọ lánàá ah, ah, ah, lánàá dojú bolẹ̀. àmọ́ náà Ah, ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí kó sísì bọ̀bọ̀ tí wọ́n nà mí ń pa tiẹ̀ gidi mọ̀ ni ara ro mi fún didi oṣù kan ni o. sọ àmọ́ tó fà wọ́n ní kò ní tán lára wèrè kọ́mọ kò bẹ́ sí ìbẹ́sàn àmọ́ máa ń lẹ́kọ̀ọ́ kan tí màlẹ́ka ju bí ìlú wa máa bẹ wèrè o ìgbà lára wọn máa wálé ọ̀rẹ́ mi ìborí màdàmú wálé ǹjọ́ tí Túndé hmm. Túndé Bàlẹ́ngà hmm. ti ń sọ pé tóun bá gbowó òun òun fowó ń ṣe sàárà ni tóun wá fún àwọn bá ara èmi wá ara wá fún mi bí èkó màdàmú mọ tọ́ọ̀bà wá gbàgbé sọ́ọ́rán ti jọ́kàn báyìí títúndé tó kó àwọn lábílà làwábì gbogbo àwọn ń bára jẹun bẹ lọ́nà lẹ́yìn mo rí mọ́ kan bẹ́ẹ̀ tọ́jú mọ̀mọ́ rẹ báyìí tọ́ra kọ̀yìn sí wọn mo rí ọ̀pá kọ̀yìn sí mo fi mọ́ dámọ̀ rẹ mọ́. Ah, ah kàsálí mà jẹ́ ń bọ̀ ọjà ṣé ìyọ́ fẹ́ máa fi ọ̀rọ̀ rán mi sí ìyọ́ òfùfù nílẹ̀ ṣé bí òrí òrí àmọ́nà màmá yín máa ń lò ń lu yín lọ. orí wọn musa rí kí wọn tó wọlé lẹ́nu géèjì àkọyìn sí wọn lè mí rí kí wọn ṣe àṣírí ààbò bábílàlà àṣírí ààbò bábílàlà àṣírí ààbò bábílàlà tí fi awó fún gbogbo wọn tí fi awó fún gbogbo wọn tí fi tó lára mi wù má sọ kẹwù lọ́dà bíi pé kémi náà fọ́jú kó lè fún mi lówó. wọn <laughs> wọn wo kàsálí kódà kọ́ fọ́jú kójú rí ọ fọmọ lágbárí pò kọ́bọ̀ ò lè rí gbà wájú tó dé. ìyàtọ̀ tí ń bẹ láàrin yóò tó nǹkan ṣùgbọ́n ẹjẹ́ ayé olódo ebi yàn ní ọ̀lẹ́ ọ̀sùnkú ebi tún lẹ́tì àwọn fáwọn labilala ìwọ rè gbówó rẹ sọnù ó rè é padà ìwọ tó ọmọ jẹrẹsì di ọdá alẹ́ tó ọmọ sàjẹ hmm, ṣé mọ́ ni. àwọn àṣàbí kan mọ̀ ju àwọn ànábì kan ní súnà ni mo tẹ̀lé. àbírùngbà rẹ nítàn hmm. irùngbà ànábì orí báyìí <laughs> irùngbà ànábì ibi bros alago ni irùngbà tiẹ̀ ní ragidi lọ́jọ́. <laughs> Hmm, ìhà lélẹ̀ ìjọ. wo èmi ò tiẹ̀ mọ̀ wípé kàsálẹ̀ àṣọ ọlọ́pọlọ báyìí sórí tí wọ́n bá ti rí téèyàn bá ti rí ẹni tó kọlà tó kúrú tó tún wá parí èyí ó dẹ̀ wọ́n ah làákàyè rẹ̀ gbogbo orí rẹ̀ báyìí làákàyè kan full up. bàtọ́ màmí ọlọ́run hmm. àmì ọlọ́run ló jókòó yìí gbogbo tó kálẹ̀ àmì ọlọ́run ni lára mi sórí láì gan ìmọ̀ bí ẹ ṣe kọ́ mo jí mọ́ bá lẹ́ẹ̀kẹ́ mi mo jí mọ́ bá lẹ́ẹ̀kẹ́ mi ìwọ̀n mi ni tó kọ́ ọ̀run lóṣù bá jù. ọmọ wúrà. bó ṣe ń wò mí kí n sànà bí àmọ́ sáà bẹ́ẹ̀ ni mí ọyá ṣe ìrọ̀lẹ́ àlàtà aláàrẹ. máa wo máa wo sàábì ànábì ìwọ tọ́jú pé sórí tí èèyàn bá jẹ́ sàábì tán ni kí wọ́n ṣe ìrọ̀lẹ́ àlàtà aláàrẹ fún ẹni tó ti kú ni à ń ṣe é fún. sẹ́yìn gbogbo ó ti dorí kó ìkorò ànábì lọ yẹn ra sàábì lòun wò yìí gbogbo àmì tó rí ìwà àmì ọlọ́ọ̀ni ìṣẹ́jú mélòó ni mọ́kàsá ọ̀yọ́ ó jiná síra wọn <laughs> ilẹ̀. ẹ ṣe àmà pọ́n yọ yín ní. ìní lọ tẹ́kẹ́ tó mọ yìí mi sẹ́rí ẹ wò ìbúṣe náà ó sì wọ́n lọ mọ̀ mọ̀ dúpẹ́ tèmi àti bẹ́ẹ̀ ni ó kú bárẹ́ ni atẹ́gùn dá láàmú yóò tó dúpẹ́ tiẹ̀ <laughs> kò wá dá sàbí mẹ́tàkùn sí òsì súnra sàbí lára mi ni ebi ń rè é ta lọ́jọ́ mi nu gbogbo wọn kò sí ọyẹ wọn mọ̀ pé sàbí ni mi bí máa kú báyìí tí mo lo one twenty tí mo fẹ́ lò ẹ̀yìn ò rí gtb wọn ò sinmi sí tí mo gbé bẹ́ẹ̀. tó ti mọ̀ pé mo ní láti sùn. ṣé sọ pé kò yí kò yí kò yí máa tó gbọ́ bí mo pé kan ṣe kò kò kò kò bá ti sọ pé kò ní ẹ èmi gájọ́ kò mọ̀ pé kò ní mí. tó lórí burúkú ni ẹni kiri ah, ẹ jẹ́ gbìjọ̀jọ̀ kí ló wá dé tó wá gbá mi. ẹ láfaradà kankan ah, olórí wa gan tó kó wa jọ hàn ìyá tí ń jẹ sókò jù bá ń lọ ní ti faradà. ẹ jọ ṣé mi wá jọ madam tìlù ẹ bá wọ tìlù bá wọ ẹ lu òṣèkúkú wọlé kó lọ mú madam kó máa lu wọn bí túndé dírẹ́fà bó ṣe ń lu madam bíi bàrà. ìwo túndé túndé túndé ah, tí ojú rẹ ọ̀padà ẹ̀rìn ẹsẹ̀ rẹ ọ̀padà ọmọ pé àná ní jẹ́ túndé ní ìsẹ́ ó ti di ọ̀gá ọ̀gá túndé tó bá ti fẹ́ sọ̀rọ̀ ọmọ ẹ̀dá pè ní tẹ́yìn ìdáronú àfi kéèyàn bá yín ronú. Ah, progress ti dé bọ́mọ lọ́wọ́. ẹjọ ṣé mi wàá pààrọ̀ ọmọ tó ń dé yìí ṣé ìṣòdodúmọ́ ayé ìkọ́ ló fi mú madam tó ń nà bíbá àbí kí n ṣojú gbogbo wa ń bì. Túndé Túndé tó yẹ pé ìkan náà gbogbo wa nú ọgbà ṣé ó ti gbàgbé. Ah, <laughs> ìtí òye ọlọ́pọ̀ ju tó yé ọ lọ ìwọ ọmọ pé obìnrin tá a fi jó fẹ́ ìran ni ó wò lọ ẹni bá ti fóun lù ọmọ pé wọn máa jìyà àbí wòye gbọ́ Túndé Bàlíńgà túndé bá rí nǹkan fún wa nílùú kájó túndé bá rí nǹkan fún wa nílùú kájó ọwọ́ rẹ̀ ń ba madam kósì sòsì madam ga wọ́n jọ ìlú Ògúndé. tọ́lọ́rọ̀ tó sọ ó kàn ṣe bíbí kiri kí túndé kókò dédé gbégi kó dẹ̀ làmúrí madam kọ́ dẹ̀ gbà bẹ́ẹ̀ lọ. kí wàá lè rí agbowó kàrí. ọ̀sẹ̀ bí ó bá ṣe pé madam wọn lọ́pọlọ lórí madam wọn ní làákàyè jọ ibo lèmi wà jọ sọ fún mi ibo ni mo wà tí màdàm tó wá lọ́n bá túndé túndé dírẹ́fà lásánlásán tó lọ́n bá ṣé wọn náà ò rí mi ṣó rọ mi ṣé wọn ò rí mi jọ ṣé mi ò rẹwà tó. láti wàá sọ ó yẹ kí túndé kó pa màdàm rárá kó má kúkú rè mọ. ẹ ṣe onígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ ó jẹ ewúro lójú mi mo ti wò pé adùn nígbẹ̀yìn ewúro nígbà tó parí ẹ ibi àwùsá lọ parí ẹ sí bó ṣe mo ń bá ọ̀rọ̀ rẹ kúrò ni mo rò pé ó bí mi pé kọ̀ǹdíṣàn wo lọ wà bó ṣe nàró ni ọjà àwọn èrè mẹ́ta ti ń bẹ lọ́nà èkó tí wọ́n rìn bọ̀ wá sí ọ̀nà tó gèètì ààyè nítorí ọjọ́ nù ah, ah, ah. ẹ dákun èmi gan ni mo jọkùnrin sí agbọ́dọ̀ pé kí n fi ọ kí n fi ọ ọmọ nítorí ọjọ́ ni ìgbàgbọ́ lọ́jọ́ èmi ò lè fi ọ. eré ibùdó ọtọ́ dẹ̀ wà lẹ́lọ́ lé ọ̀tẹ́ pamẹ́fẹ́. àwọn èrè tó máa ń dúró tá ṣe báyìí. nítorí ọjọ́ nù. tó bá fẹ́ yín. ọlọ́ngbọ́n tó ọjọ́ nù. kò ní dá fún bàbá ìjẹ́ máa jọ eré. àmì àtiwọlé. bàbá ẹ̀ máa jọ òwò bí wo bí wo bí já fi gbogbo ẹ̀ lẹ̀ o. tó yẹ jọ̀ọ́ ṣé wo rẹwà tó bí madam kò dédé fún ẹ̀ bóyá gba kọ́kọ́rọ́ ni gbà máa fẹ́ mi lọ. ẹ dákun síbi kan náà láti yan rí mi. Hmm. ibì kan náà láti ti yan rí àmọ́ kádàrá ò papọ̀ ibi tó lè ti yan tiẹ̀ nù ẹ gba kádàrá kẹ́ ẹ mẹ́ba àgbà kodoro àmì yẹn ti ń wá èmi náà tí ò rí mi o wọn mú káwọn èèyàn sọ̀rọ̀ méjì jẹun pé wọ́n ń sọ̀rọ̀ mí wọ́n ń gbé irú mọ́ wọ́n ní mò ń fẹ́ tó yín àìmọ̀ kú wọ́n ń sọ̀rọ̀ mí gbogbo yẹ kárí kárí kẹ́ tó sọ. ọmọ ìlẹ wa. àwọn tó ní mò ń fẹ́ Fúnkẹ́ Akíndélé. <laughs> wọ́n tún sọ bẹ́ẹ̀ wàláì wàláì. ìwọ kan bí ó ṣe wà ṣé òmò kò rẹwà ni rẹwà èèyàn lè fa gbogbo kiri kó wá sọ fún mi. bó sọ fún ẹ bí mi sọ fún ẹ ṣó kan igi méjì ẹ ni mo ní nǹkan tí bá ti ní mi ò fẹ́ má má bá mi ṣe mọ́ nínú ilé. Are you okay at all? Why do you want me to see this husband? Oh, now, shall I go near you? Where, where, where, where, Don't tell me your friend, my friend. Madam. Ah, madam, kí ló ṣẹlẹ̀? ọ̀gá ẹ má tèkì ẹ̀yìn sí ìnà obìnrin ni wọ́n lílo ẹni tó mẹ́ta yìí ti fẹ́ máa pọ̀ jù madame pẹ̀lẹ́ kí ló dé ní sùúrù. tẹ́ẹ̀kì ni yìí sí kí ló kàn yẹn nínú kan tó wà lẹ̀ ọdún wọn ni mo gbọ́ ẹ máa ẹ máa ní sùúrù. ṣé o fẹ́ kí n là á gbàjú ni. kí ló dé ṣọfẹ́ mi mi náà ni àtúndé sọ́rẹ́ o sọ́rẹ́ o àkọlé lọ́wọ́ lọ́kọ̀ débẹ̀ o kí ló kí ló ṣẹlẹ̀ gangan ṣé wàá dọ̀rọ̀ àtọ́lẹ̀ ni o dẹ̀ bẹ̀ sí ní misbehave. èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ́ o oh, àrífín yẹn ti oh my god ṣọ́tà ayé madamu dráìvà tó di emergency husband mọ́ yín lọ́wọ́ sòun ló lù yín kìkìkì yẹn will you keep quiet ẹ̀rọ pé sọ̀rọ̀ mo ní ìgbèjà yín ni wọ́n lù yín ni. ibi tí wọ́n bá fi ẹlẹ́mẹ̀ṣọ́ níbẹ̀ ló yẹ kó bá dé tí mi mọ jójó. Hmm. ẹ dúró ná mo ṣe bí aláàrù lóyìnbó ṣe bóde ẹ yẹ kí n ṣe bí adégbọrọ lọ́jà ọba. Ah! ẹ dúró ná ta ni mo ṣe gan-an tí ò lè dáríjì mi ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀ tí ò forí jì mí ni ó láìkí oh. madam sí òsì. kíni kíni gbégbó oorun sọmọdéjọ pé wọn fẹẹ sọ̀rọ̀ ẹ mà ẹ pẹ̀lẹ́ lọ wẹ o ṣé lọ wẹ ọlọ́run fàbùkù mọ́ níwọ̀nba. ẹyin dọ̀dọ̀ dọ̀ dọ̀ kó pàdé tí màdàwájọ má súre ní tó bá ń gbọ́n sọ́ọ́rì bí ó kí ènìyàn alábòsí òṣìṣẹ́ láìkí wọn tẹ́lẹ̀ ní oníranù. jójójójó ti tiẹ̀ mọ́ dá lóhùn ẹ dákun irú ọ̀rọ̀ yìí náà sí ẹ̀gbọ́n ọmọ sọ sórí fóònù kọ́mọ̀dé gbé nẹ́tíwọ́ọ̀kì ọmọ wa fílíọ̀n fílíọ̀n fílíọ̀n fílíọ̀n fílíọ̀n. kí ló dé o ṣe màdàmú sọ òfo lọ́jà ni. òfófó òfófó bíi ti báàbò ah ojú mi rí nǹkan lé mi ojú mi rí nǹkan ẹnu ẹnu yà mí báyìí ó yàdé tì mí ṣebí ọ̀gá wa tuntun ni túndé tó doge túndé balẹ̀ ń ga. túndé ọjọ́ sí tó dọ̀gà nǹkan tó ṣe fún wa lé ni ṣe bóun ló gbé wa lọ sọ́jà ó gbé mi àtọ̀gá lọ sọ́jà èmi ò dé ti sọ fún màdàmú bí mo ṣe máa ń lọ sọ́jà lọ ra nǹkan fúnra mi ó tẹ́ mi lọ́rùn pàápàá torí mo máa ń géènì gan. gbogbo ibi tí wàá ti rí géènì mi rí géènì mo ṣe máa fi màdàmú yáwó orí tiẹ̀ gbálẹ̀ ni àní wọ́n gbé wa débẹ̀ àbá bọ́ọ̀lù ẹ̀mí àti màdàmú àbá ra nǹkan o. làwọn ará gbogbo bẹ́ẹ̀ lójú mi ń ṣáná pé nǹkan tó yẹ kí n géènì mi rí géènì. ìkíkí lọ wá àṣẹlẹ gan. Hmm. lọ́gá bá dé hmm. ló bá dé ló bá ní apẹ́jù nù ọjà eh. ló bá mú nílùú ìfún wa. Ah, kí ni ó dé lùbọ́nù wa lójú pé ah, ah, ó tún gbà wá tí lọ́jà ah, hmm. ó disgrace madam ẹ̀dọ́ tó yẹ kó jẹ́ túndé ló máa ṣeré túndé ọjọ́ sí túndé ọjọ́ sí dògé mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ mo ṣe ń ṣe yẹ sà ọ̀gá sà ọ̀gá sà wọn ò ní mọ̀ pé kọ́líìgì mi ni bó ṣe wà lórí burúkú. kí ni ìkúnlẹ̀ abiyamọ. èlùbọ́ yóò kù wá ni. ó kọ lóru ọmọ pé túndé bàlíga ìlú méje ní máa lù ọ̀dà mú jọ̀lù lórí ju rẹ ni. túndé wàá dọ̀kọ̀ sí wa lọ́rùn. máa pẹ̀lú ọmọ náà. Ah! nǹkan ṣẹlẹ̀. padà wá jọ fastúrì. kí ló dé ah! Ah! ọ̀sà lóòrùn ni mi ò mọ̀ kó rí ẹ̀ pa mi ò lè mọ alábòsí. jọjọjọjọjọ. ìlànà tí wàá lọ. kí ni wọ́n ṣe. inspector gbẹdọ̀ láti Julani police station. kí ni wọ́n ṣe. ẹ eh, madam tẹ bá dé àgọ́ wa ẹ máa mọ nǹkan tẹ ṣe ẹ mú. bẹ́ẹ̀ni a ní ìdíyín lágọ̀ọ́ wa ẹ ní wàhálà ẹ jẹ́ kí n pe ọkọ mi. ah rárá o tẹ ẹ bá dé station àwa máa fún yín fóònù tẹ̀yìn àfipọ̀kọ yín. ẹ move madam. ṣé tó bá tó bá ni èmi ni ẹ kó ọ̀pá àtilẹ̀ wá báàdì bàbá mọ́ mi. Ah. ṣé bí wọn lọ bá ń sọ̀rọ̀ dáadáa ní ìsìn hmm. èmi fagbọ̀rọ̀ ni èmi apá ńlá ti ń so bí agọdẹ ọ̀pàkú ni mi ti so bí ọ̀gbìn èbó akarugudu ni mi ti finú gbó sílé aago kété ni mi ti fúnra òkìtì ṣe yẹ̀wù kí lè fẹ́ ṣe fún mi. bàbá bàbá respect yourself oya move. ah orí ẹ ò burú ni ìwọ yìí lẹ́nu ẹ ẹ wo mo kàn ń bọ̀wọ̀ fòfin ni ẹnìkẹ́ ẹ̀ tán kó ní tẹ̀gbẹ́ ẹ̀ mọ́jò ìdí tí fi tẹ̀lé yín lọ ságọ̀ yín nù ìyá abẹ. ṣé wàá ń bá wọn lọ ni. a jẹ́ ń lọ kò sí tí wọ́n ṣe fún mi. ọkàn rẹ balẹ̀ bá mi kún yẹn lẹ̀ baba don't waste my time. mo fẹ́ lu ìdákẹ́. èmi ẹ̀ mọ̀ mí ni ẹ káàbọ̀ lẹ́ àríta gírí tẹ̀jọ́ ní bíbí náà bá romi àgbàgbé náà tó fẹ́ jó mẹ́tù bá romi àgbàgbé náà tó fẹ́ pa ẹ káàbọ̀ lẹ́ mo fẹ́ tẹ̀lé yín ni èmi ọmọ lọ́jọ́ òkú sóò máa gbóngbó orí kékeré. ó dà kó kúrẹ́ mọ̀ pẹ́ o. èmi ọmọ àbùrọ́pọ̀ fún mi ọdún kó sọ ní ìdílé lọ níbo láago mélòó. madam ẹ ràn wá lọ́wọ́ ká lè ràn yín lọ́wọ́ kí ni ẹ mọ̀ nípa ikú àwọn ọ̀rẹ́ yín mẹ́ta torí ìwádìí ó fi yé wa pé ọ̀dọ̀ yín náà ti kúrò níjọ́ tán kú. ọ̀gá ọlọ́pàá lóòótọ́ ni ẹ parọ́ bọ́rọ̀ ṣe rí rèé dáàdì mi ló ń pè mí padà bóyá èmi gan ìbá ti báṣẹ̀lẹ̀ náà lọ. èmi sọ̀rọ̀ dáàdì máa tó dé nsìn. ẹ má má bínú o ẹ jọ̀ọ́ ẹ má bínú pé ó pẹ́ kí n tó yọjú sí yín mi ò fún yín ṣọmọdé o torí pé ọmọdé ni ló máa dàgbà lọ́la àbí ẹ̀yin ni ń dàkú kọ́ so mo máa ń respect àwọn ọmọdé gan. ẹ kú ìtọ́jú ọ̀rẹ́ yín ọ̀rẹ́ yín náà dẹ̀ kú ìtọ́jú yín àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sẹ. ẹ ṣó ti ṣe yín lálejò ṣá. bẹ́ẹ̀ni sẹ a ti jẹ jíjẹ a ti mú mu a ti ní tẹkẹrẹ lọ lẹgùn. mo jẹ́rìí ẹ ẹ jọ ta ni ọlọ́jọ́ ìbí gan ta ló ń ṣọjọ́ ìbí. èmi ni sẹ. Ah, ìwọ ni kódà mo kí ọ pé o ayẹyẹ o ọdún ó dẹ̀ kú ìyè dùn ní agbára ọlọ́run wàá ṣe eléyìí wàá tún ṣe òmíì wàá pẹ́ bí bọ́pẹ́ ti ń pẹ́ wàá dàgbà dàgbà wàá dògbó ọlọ́run dẹ́ máa pọ̀ pèsè ọkọ rere fún yín. àmín o. mi ò ní lè dúró because I have some places to go now. All right manage ẹ ní agbára ó yẹ kí n fún ẹ ní gift tó tóbi tó wà fantastic and heavy but màá máa ṣe yẹn tó bá dọjọ́ mi just manage that baby take care of your good friends. all right sir. Yeah. dọ́dẹ̀ máa tún lọ lambert tètè domi náà. ìwọ náà tún fẹ́ ṣọjọ́ ìbí <laughs> a máa ṣe nǹkan ẹ eh, ẹ eh, all right all right jẹ́ kí n wá nǹkan kan fún ẹ torí a máa rírà lọ́la. ọ̀yà gbà manage ẹ̀ jẹ́. ẹ ṣe sá a lè ṣe sá ẹ pẹ́ fún wa. ọlọ́run á pèsè mo ṣe máa fún yín ní gift tó dáa ṣé ti yé yín take good care of yourself. bàbá bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. ẹ wò a máa wá máa lọ fún un ẹdùn kẹ́mi ló ń pè yín. ó jẹ̀bi látàárọ̀. ẹni sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kì í pẹ́. ẹ ló kẹ́mi níbo ló wà ó ti wá ta ókè ókè ókè àwa náà ti ń bọ̀ bẹ́yẹn. níbo ló wà ó wà ta ti dúró ti ta Gentlemen, how are you? Uh, please, how do I help you? Um, I am Inspector John from Moloje Police Station, and here with me is Sergeant Sam Akinyoloye. Ìwádìí fi yé wa pé àwọn ọ̀rẹ́ ọmọ yín mẹ́ta tó sọnù. Ilé yín náà ti kúrò níjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀. Òun la ṣe wá bá yín kẹ́lẹ̀ wá bá tàn mọ́lẹ̀ sí i alright nítòótọ́ ilé mi ni wọ́n ti kúrò ńjọ́ tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwọn mẹ́ta pẹ̀lú ọmọ tèmi ni wọ́n jọ lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn dẹ̀ pòórá kódà orí ló yọ ọmọ tèmi ńjọ́ yẹn òun náà ìbá bá ìṣẹ̀lẹ̀ yìí lọ ṣe rí dráìvà tó gbé wọn up till now àmọ́ about ẹ̀ àrùn náà mọ́ ó dẹ̀ bà mí nínú jẹ́ púpọ̀ ah because tí irú ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ bí ẹni pé wọ́n pa odidi ìdílé run ni ta ló lè gbà wípé kóun ó bímọ kó má jèrè ọmọ ó dùn mí o ó dùn mí gan mo dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin ọlọ́pàá inú wa dùn pé gbogbo nǹkan ti ń lọ bó ṣe yẹ kó lọ ń sìn ẹ̀ ń ṣiṣẹ́ gidi tó bá yẹ pé ìjọba dẹ̀ ń ṣe àwọn ẹ̀tọ́ tó yẹ ni mo mọ̀ pé ẹ̀yin ọlọ́pàá ẹ̀ yìí ṣe ẹran rírọ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ̀bẹ̀ mi ni wípé ẹ túbọ̀ tẹ pámọ́ṣẹ́ yìí ẹ ṣe investigation yìí débi tó bá yẹ láti rí wípé ẹ mú ojú àwọn ọ̀daràn yìí jáde bí bẹ́ẹ̀ bá kọ́ inú ewu nìlú wà o ilé ayé tá a wà yìí most especially this country a gbọ́dọ̀ fi ojú àwọn oníṣẹ́ ibi ká fi hàn síta tẹ́ bá lè ṣe inú wa máa dùn torí the the last hope of citizens of this country ni àwọn ọlọ́pàá so inú mi á dùn tẹ́ bá lè ṣiṣẹ́ yìí. kò sí problem iṣẹ́ wa là ń ṣe. ẹ̀yin ọlọ́pàá gbogbo yín lẹ mọ̀ pé èèyàn dáadáa lẹ gán mi ẹ mọ bó ṣe ń ṣe ẹ mọ bí wọ́n ṣe ń rànyàn lọ́wọ́ ẹ má ro èrò burúkú sí wọn o gbogbo ìlú ló mọ̀ pé ìdáadáa ni wọ́n iye pàtàkì dẹ ni wọ́n ẹ mọ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ gan-an. bẹ́ẹ̀ni wa ṣàlà iṣẹ́ wa ni. all mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí tó bá ní nǹkan kan ní ìtẹ̀ tó fẹ́ béèrè i will make myself available. ó ṣe é gbẹ̀ngà bá mi arrange one point five fún wọn ẹ jọ ṣe rí owó yẹn mo fẹ́ fi assist government ni torí tó bá yẹ pé ìjọba ń ṣe àwọn ẹ̀tọ́ tó bá yẹ fún yín ẹ̀yin náà ready láti ṣiṣẹ́ àwa tá a dẹ̀ jẹ́ average person torí mi ò ka ara mi sólówó a ní láti ṣe àtìlẹ́yìn fún ìjọba kẹ́yìn ọlọ́pàá bá lè rí nǹkan àwọn nǹkan èlò tẹ́ máa lò láti tẹ̀síwájú nínú iṣẹ́ yín kẹ́yìn ọlọ́pàá kẹ́ bá lè ṣiṣẹ́ yín láṣeyọrí ìdí nìyẹn tí fi ní kó rí yín thank you sir kò ṣe ọ ṣe gan olóyè ẹ̀yin mọ rírì ọlọ́pàá ni. Ah, dáàdi ṣé kò sí. kò sí. ẹ ń gòyìn. ẹ dúró ná kí ló dé tẹ wá arrest mi ṣé bẹ́ẹ̀ mi mo wá report case náà ní ìgbà náà abẹ́ ti gbàgbé ni. ọ̀gá ọlọ́pàá hmm? wọ́n ní pàjẹ́ balẹ̀ kò sí kú tí ó pàgbàlagbà tá à ní bá kó lórí ẹ̀ bẹ́ẹ̀. bàbá ẹ má pọ̀ fún station yẹn. wọ́n fọ̀kọ́ lélẹ́ yìí mò ń sọ̀rọ̀ fún ọ ni kò yẹ kẹ́ ẹ arrest wa ẹ dá òkè tiwa ń bẹ̀ wọ́n mi ò. ifá ní tẹjú mọ́ mi kó wò mí re pẹ̀lú àdúró oore tí bàbá ọmọdé yìí ṣe fún yín sọ́tún yẹ kẹ́ ẹ tì wá mọ́lé ah, àbí yóò sọ pé rọ́ ni ṣé o ti gbàgbé pé ìwọ àti ọ̀gá ẹ̀ lẹ́jọ́ wá gba one point five million naira lọ́wọ́ bàbá ọmọdé yìí. Eh? baba one point five million sir. shut up what do you know okay, idiot tó já one one bẹ́ẹ̀ ní sunkún tí ah, n bá. o báwo ni bàbá yẹn ní ìṣòro rẹ ní ìṣòro a máa wá kéèsì wo arákùnrin a máa wá fàyè arákùnrin wo mi àbí tí ẹ bá ṣèmí fagbọrọ mọ lókù. ẹni tó lè halẹ̀ mọ́nú o apá ńlá ni mi ti sọ bí aago bẹ́ẹ̀ ọ̀pàkúlí mi ti sojú ọ̀gbẹ́ ẹ̀bó akárugúdi ni mi ti gbọ́dọ̀ sílẹ̀ àpò kété. àwọn ti tó station lẹ́wà. order from above ni now ah iṣẹ́ ọba náà là ń ṣe a máa wo fáì yẹn a máa gbé fáì yẹn síta a máa tu wò. ẹni sùúrù náà eight idiot. ó ti sẹ́ ń sọ̀rọ̀ náà. eight come here ah go and bring the file. pẹ̀lú ẹ̀ dáadáa, wàá mọ̀ wí pé ìfẹ́ ta ní síra wa òun ló jẹ́ ká wà bí ọkọ àti ìyàwó. Tí kì í bá ṣe pé o rí i dájú pé mo nífẹ̀ẹ́, kò lè rọrùn fún ìwọ ọmọ onílé fi èmi tí mo jẹ́ òṣìṣẹ́ lábẹ́ ẹ̀ kó lè tí o bá ń ṣe pé tèmi náà burú gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó dọkọ ọmọ nílé ọlọ́run èmi náà lè máa wà bí ẹranko. ṣùgbọ́n mo ti ń wà bí ẹranko láti ọjọ́ rẹ̀ mo ti ń yí dáre mo ti ń yí ọkọ̀ fẹ́ kọ́ ẹ̀kọ́ mo ti kò bá ní èdè ẹ̀ṣẹ́ kì í ṣàdédé ṣe. Shut up ẹ káwọ ni. bẹ́ẹ̀ sà. ẹ jáde ẹ ń kọ́. wọ́n sáré jáde sà. gbọ́ ibi tó o ti ń fọṣọ yóò dáa. bẹ́ẹ̀ sà aṣọ náà ni mo ní kí sáré. ẹ̀bùn bá ti kó orí gbogbo orí ti dà lẹ̀ báyìí. Ah, bẹ́ẹ̀ ni sà. kó o gbá gbogbo ẹ̀ tó bá ṣe tán. bẹ́ẹ̀ sà. Ah, ṣínà ìyá yìí ń kọ́ ìyá ẹni ọlá. wọ́n <laughs> sáré jáde sà. Ah, ta ló wá fi padlock sẹ́nu ilẹ̀kùn. ẹ̀mí mo ti bàbá Ẹniọlá. ẹ kí ni mo ti rẹ̀. ẹyin mo kọ́kọ́rọ́ wá. kọ́kọ́rọ́ gbọ́dọ̀ ti máa wà ẹ́ bàbá Ẹniọlá ti máa wà ẹ́ kẹ́mi mú kọ́kọ́rọ́ wá ṣé àwọn ọ̀dọ́ lọ́rọ̀ kẹ́mi òun fẹ́ ṣe ni o fẹ́ wọ o ò lè wọ inú ilé. dúró hmm? kí ló ṣẹlẹ̀ tó fi ní pé mi ò lè wọlé. bàbá Ẹniọlá ìyá ti sún mi ó ti sún mi látijọ́ tí mo ti ń bẹ ẹ́ bọ̀ nínú òṣì nínú ìyà sórí black and white television ẹ̀ tó wà nulẹ̀ yẹn àti mátràsì tí ìdun ti bàjẹ́ ṣùgbọ́n o rí pé ilẹ̀ ni mo máa ń tẹ̀ nǹkan títí mò ń sùn gbogbo ẹ̀yìn ló ti ń ro mí ó wà lọ́wọ́ ó wá ó wà lọ́fà ó fà ó wà nífọ̀nàfọ̀ṣù ó rí ṣùkún wálé ẹ́ ó ti sún èmi ìyá ti sú mi ìṣẹ́ ti sú mi orí burúkú ti sú mi. ó ń ṣeré orí ìtàgé ni owó sinimá kan tó jẹ́ pé bí wọ́n ṣe ṣe ń bẹ̀ lélẹ̀ wò ó mú kọ́kọ́rọ́ wájà ni mú kọ́kọ́rọ́ wájà ni. tí bá wà ẹ́ babalọ́lá tí bá wà ẹ́ kí ló ṣe é náà ṣé mo lè gẹ́bí ìyá rẹ̀ bò ní. Ah, ah. ṣé lóòótọ́ làwọn ọ̀rọ̀ tó ń sọ àbó òfin ṣeré dúró dúró dúró ìyá ìyọlá. rọra fọkàn mi o. ṣé òfin ṣeré ni àbí lóòótọ́ ló ń sọ. mo ń ṣeré ṣé mo lè gẹ́bí ìyá rẹ̀ bò. tó o bá ṣeré kò yẹ kó o bá lọ bí tó o bá lọ yìí ṣé wọn gbàgbé o mọjọ tá a ti jọ bẹ̀rẹ̀ o hmm. wá kù dẹ̀dẹ̀ báyìí tíṣù ó jiná táwa méjèèjì tàjọ máa wọnú ìgbádùn wọ lọ́wọ́. má jẹ́ kéṣù òṣìṣẹ́ o. orí mi má bàjẹ́ ah mo ti ṣe ọkọ ilé ìfẹ́ náà látijọ́ tí mo ti mọ̀ ẹ́ bàbá ẹni ọlá mi ò jẹ́ five thousand naira kó ká báyìí mọ́tò wèrè tó lóun wà mọ́tò orí burúkú tó ń gbé kiri bó o gbé lọ láàárọ̀ tí táyà ò bàjẹ́ ẹ́ńjìnì àfẹ́ nọ́ọ̀kì ọlọ́pàá mú ẹ̀ ẹ̀ kí ni nǹkan tó wá irú orí wo ló ti ẹ̀gbẹ́ wáyé gan. ó ti gbàgbé ni wípé ilé ọkọ ilé ẹ̀kọ́ ah kì í ṣe ilé ìgbádùn nìkan. ilé orí burúkú ilé òṣì ni ò bá ẹ ṣe gbogbo wọ̀nyẹn mọ́ ṣé orí tó bá ti di ọ̀la ti di anábà ti dé ní kúkú ní ṣìtì ẹ̀ tẹlifíṣàn white and kí n tó lóyún ẹni ọlábàá yìí ló ti ń gbé tẹlifíṣàn tó ti ń lo tẹlifíṣàn yẹn tẹlifíṣàn white and black àti mattress onídùn ẹ màá gbé nǹkan ẹ fún ẹ yókù ó mọ̀ pé mi ni mo kúkú ní màá páàkì nǹkan mi tó bá yẹ ẹ wàá wábi tó máa lọ ọkọ wá nǹkan tó máa tẹ́ sílẹ̀ tó máa sùn ìyá ìnọlá ah. èmi. dádì wa iná sùúrù sí o. iná sùúrù sí. bẹ́ẹ̀ sà. kí ni tiẹ̀ ń bẹ̀? ta ló kẹnu ẹ sí? ṣé tágbà méjì bá ń sọ̀rọ̀ bọ́mọdé ṣe ń dá sí rèé? ó dẹ̀ wá bí gbà. Hmm, ṣé ká bá yín gbẹ́yìn wa. kó bá mi gbẹ́yìn wa. kẹ́ẹ̀ fi sùn ni bàtà kúkú ti lé yín lé kí n fi sùn ṣébi ló ń bá sọ̀rọ̀ bó ṣe èmi. bíyà ńlá bá gbé ni sọ́lẹ̀ kéékèèké a máa gorí ẹni èmi ni mo wá di ẹni tó so yangamọ́ọ̀dì tó di aláwàdà ẹ̀dìyẹ ó mà ṣe o. ìyá ẹni ọlá kí ló wá kàn báyìí. oríṣiríṣi lálọ́dún pé. máa ra yọ̀ ọ́ jákujàku lé wọ́n ti fẹ́ sọ yéjà kan mí àbí ọ̀jọ́ ọba ọkọ àtìyàwó wọn ń dorí burúkú wò lóde èmi gbọ́dọ̀ lẹ́jẹ̀ ayọ̀ mi ni wọ́n borí burúkú wọlé wọ́n jẹ́ ń ṣe sinimá alárédè. tẹ̀ ń fọnmi sí ṣàìlẹ̀ gbé síbẹ̀ ni. ẹ gbà mí ike tó ń gbé síbi kí ló dé tí mo lọ gbé èmi ló wá ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọn ò kọ́ ẹni ṣe o lè bá bàbá tiẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹwà ẹwà gbé ẹwà mi lè bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. àkìló ṣe é náà ṣọfẹ́ náà wọ́n ní kí ló ṣe bí alájọ̀rọ̀ kí ló dé. màá wò wọ́n bú dáàdì mi jọ. wọ́n bú dáàdì ṣé dáàdì ẹ̀ ń kọ́ ẹ. ẹ dúró kí ló ṣe yín nítorí pé tó ṣe ta ni. ẹ dúró kí ló kí ló dé kí ló ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ síta ni. èmi ètò ìbá sọ̀rọ̀ ni aláyé gbágbára lẹ́ kí ló ṣe yín. bàbá mi lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ wọ ẹ kúrò jàre mo sọ pé kí àwọn yín kó sá lọ tẹrù yín lé ni owó sukú àwọn ọmọ nìyẹn tẹ̀rí san kí ló ṣe yín tẹ̀wọ̀n ah, tẹ̀lé jẹ́ kúrò mi ò lè pọ̀ lójú ẹ̀ wọ ẹ kẹ́ tẹ̀wọ̀n àgọ́ mo ṣe wọ̀nyẹn gẹ̀ ń bí mi inú gidi ẹ kúrò bíbá ẹ. ẹ gbà mí. ẹ kúrò ẹ kúrò ẹ kúrò. Emi. ẹ kúrò ń bìbà yẹn. èmi lẹ ń bá sọ̀rọ̀. ẹ̀yin ni ẹ̀yin mò ń bá sọ̀rọ̀. èmi. ẹ ti ń pẹ́ jù o ẹ ti ń pẹ́ jù o ẹ ti pẹ́ jù o ẹ ti pẹ́ jù nìyẹn o. kí ló dé kí ló dé agbáyà. Ah, ah, ah, kí ló ṣe yẹ kí ló ṣe yẹ ṣé òṣìṣẹ́ àgbàlagbà lẹ́yìn tó bá tó. abẹ́gbọ́ kí ló ṣe aláyàwó ọjà máa ó ṣe ọjà máa tẹ̀ sọ wọ́n máa fún ẹ kí ni o ti jáwé rẹ. ṣé mo pè é ní kí ló ṣe àlàyé kún fún ọjà èmi ló kí fún kí ló ṣe. èmi máa nà é tèmi. máa gbá ojú fún ọ ti jáwé rẹ ni kí ló ṣe kí ló kẹyàn gbọ́dọ̀. èmi ló ti báyẹn àlàyé kó ṣì dà ló ti jà kúrò kó kó ṣì dà ló àló ti jáwé rẹ. ṣé mo èjì mi ni àyè ló ah ṣé ọmọ èjì mi ni. ẹ jùlọ ṣé kò sí ọgbọ́n tí a lè dá sí dájú. kò sí ọgbọ́n tí a lè dá sí torí owó skul ti ẹnu ọlá jẹ ó ti pọ̀ jù owó ti táìmù tó lọ kò sẹ́ owó ti táìmù tó lọ lọ́n lọ́n lọ́n kò sẹ́ ti táìmù yìí náà ló tún gorí ẹ̀ yìí bùbá management ti ń complain gbogbo àwọn onígbèsè láti lé lọ. ẹbí èmi náà kọ́ ẹbí mi kọ́ omi ló pọ̀ jọka ẹdìyẹ làágùn o ìyẹn ni òjá mọ̀ ẹ jọ mo fọ lóhùn ọba bẹ̀yìn mo dẹ̀ ti ṣàlàyé fún yín pé màá san gbogbo ẹ̀ pọ̀ ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ ẹ jọ. bàbá ó ti sú mi ẹ jọ. mo mọ̀ pé ẹ̀ ń gbìyànjú àmọ́ kí ah! gbìyànjú yín ó lè bá a tó ẹ̀ tún bá wa lọ wá owó yìí náà ni bàbá. ó dáa kò sí nǹkan tá a máa ṣe báyìí tọmọ yìí máa fi ṣe ẹ̀sáàmù yìí. ẹ tètè lọ bá wa wá owó yìí náà ni bàbá. sáré owó náà sí lókù bàbá ó dáa ẹ tí n bá wá padà sọ owó kò ní jọra mọ́ kò ní bára mọ́. torí ìdí yìí náà ni ẹ fi lọ tètè lọ bá wa wá owó yìí náà. ha ó dáa mo wá fi ọlọ́run ọba bẹ̀ yín tí ẹ mọ̀ pé ẹ̀yin náà lẹ ti ń bá mi dọ́gbọ́n sí tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó kàn ṣe kó ṣe ẹ̀záàmù eléyìí tí ẹ mọ̀ pé fáínà lélẹ́yìí àwọn ojúgbà ẹ máa fi ilẹ̀ lọ ha ọlọ́run má jẹ́ ká ṣe àbọ̀ iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ wò. bàbá ìjọba yóò ra kẹ̀kẹ́ bàbá ẹ ló bá wa wá owó yìí Ẹniọlá. ẹ sà dadi ló má ṣe sùn. ó yá ó yá ó yá. má ṣe sùn. ó yá ṣe sùúrù o ṣe sùúrù o èmi náà ń gbìyànjú o ó ah, yá wọlé. tó <laughs> ti

あ us to talk. Hmm. ah, ah! ìyà yìí pọ̀ ṣé ẹ sì mọ̀ pé bí èèyàn ò bá kúkú wálé ayé ó sàn ju pé kó wálé ayé wá jìyà lọ ẹ mú mi kúrò nínú ìyà ẹ má jẹ́ ń bá báyìí lọ. kí ló wá fẹ́ kí n ṣe gan-an ní pàtó. Ah! kí n bọ́ kúrò nínú ìyà ni kò tẹ́ ń ṣe nítorí tèmi ṣùgbọ́n torí ọmọ tí mo tún bí bàbá ò ní gá kò ní go o tún bọ́ sórí èmi ṣé òṣì àti ìyà yìí náà ní kọ́mọ ó tún wá jogún ẹ mọ̀ jù rí bẹ́ẹ̀ bàbá ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó sí pọ̀. àwọn kan tó ń sọ fún mi ni pé hmm, ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó sí. wọ́n yìí tó sí pọ̀ ẹ má jẹ́ kí tèmi ó rí bẹ́ẹ̀. kí ló wá fẹ́ kí n ṣe fún ọ gan-an ní pàtó. Ah, ẹ ṣe àjò ajé fún mi kíre máa tì ń wá kíre máa tọ̀ ń bọ̀ tí mo fẹ́ nìyẹn àjọ àjẹ bẹ́ẹ̀ ni bàbá. ìyẹn túmọ̀ sí pé o fẹ́ ṣògo owó nù. ẹ jánà ẹ ti jánà. oògùn <sighs> owó arákùnrin ó ti ṣe sùúrù sórí bó ṣe ń wò mí èmi fagbọrọ mo mọ ògo owó méje gbàǹkó gbàǹkó tó dájú tó dáa tó kó tí n bá ṣe é dandan ni ó ní owó. ẹ. bẹ́ẹ̀ ni. tọ́pẹ́ tí n bá ṣe fún ọ láàárọ̀ gbà tó bá fi dìrọ̀lẹ́ ọmọ fọwọ́ tó kó owó ni ó sì máa fi tòsí fa owó mára. a bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n wà ń bẹ́ o mo sì wá ń wò mí yìí mo sì ń dáa fún mi tí wọ́n ń pè mí lọ́tún tí wọ́n ń pè mí lọ́sì táwọn èèyàn fi kan ribiribi kẹ́ mi ó sáré bí mo ṣe rí èmi èso ògòwó fún yẹn o torí pé ògòwó le ní tó wà lẹ́yìn ọ̀fà ó dèje lọ hmm. ọ̀rẹ́ mi ó sì jẹ́ kí n wá nǹkan kéékèèké ṣe fún ọ bóyá bí àwúre ni bóyá bí oṣúlẹ̀ kékeré kan tó fi mọ ṣe ara rẹ tí ò fi ní dọ̀làmù ọjà fóògùn owó lọ́rùn lẹ̀ mọ́jà ṣe. bàbá béèyàn bá kúkú fẹ́ jẹ ẹranko jẹ ilé tó tó sàn dáadáa ẹja ṣe ẹni fẹ́ joyin inú àpáta lọ̀rọ̀ mi kò gbọ́dọ̀ wẹnu àáké mọ̀já ṣe é kò sóògùn owó kan tí ò lẹ́yìn. ẹ sì lẹ́ ẹmọ tó tó méje. mọ̀ mọ́ dájú ni. ìrọ̀lẹ́ pa. èmi mọ̀ ni. ẹ mọ oògùn owó baba ẹnu kìnìún lówó wà. Hmm, nígbà kan nù inú kìnìún lówó wà báyìí. àtiwádẹ́nu ẹ̀ ń kọ́ ó lè èmi náà mọ̀ wọ́n lẹ́ni tó fẹ́ joyè inú àpáta ò gbọ́dọ̀ wẹ́nu àáké. baba ẹ mọ oògùn owó ẹ mú oògùn owó. èmi ọmọ oògùn owó. ẹ bọ. èmi fa gbọrọ. ṣe mọ. Ah, èmi àrítàgìrì tẹjọ iná bá romi àgbàgbé iná tó fẹ́ jó bẹ́ẹ̀ tún romi àgbàgbé ariwo tó fẹ́ pa èmi mọ ni. àrítàgìrì ejò. bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ jò ó lẹ̀ tẹ́ ẹ bá mọ oògùn owó ẹja ṣe ẹbí mi mo ní ara mi ẹja ṣe mo bá jẹ́ pé lóòótọ́ lẹ mọ̀ ẹ kúrò lórí ẹ jẹ́ ń gbókòbò mi. ṣé ló fara ẹ balẹ̀ jókòó. mo rí i pé o àìsí ìdélé ikú ká wá orí tì sórí màá ṣògo owó fún ọ ṣùgbọ́n kan wá wà bẹ́ẹ̀ òun ni pé èyí tí mo mọ̀ tó dájú dáadáa tí ó tètè jẹ́ kíákíá ó lọ wá odidi ẹni mẹ́ta wá láti ṣe tutù rẹ̀. nǹkan abẹ̀mí mẹ́ta. kò bá àjọkùnrin àbóbìnrin. èèyàn àbí. wọ́n rè. ó rì. wọ́n wà. ah ó ti lọ. I do. I do. ajé o ìgbà mẹ́ta là á pàdé lótú fẹ̀ ajé o ló ń jẹ méjì ju ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ǹjẹ́ mo wá pè ọ́ lónìí kó jẹ́ mi o torí pé bí a bá pe ajé jíjẹ́ lajé jẹ́ ni tí a bá pe òòṣà lódò òòṣà á sì bójú wò á wẹ̀yìn wò mo dẹni ajé lónìí mo di ìmùlẹ̀ òòṣà òòṣà náà ní ìṣàtọ́kùn fún ajé mo wá pè ọ́ lónìí ajé súré tẹ́tẹ́ súré tẹ́tẹ́ kó o gbére tèmi wá bá mi torí apá méjèèjì ẹyẹ lè fi ń kórè wọlé nítorí èyí ni mo ṣe wá pè ọ́ lọ́jà òun kò jẹ́ mi kó gbé ajé tèmi kọ́. two yàtọ̀ sí ti bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ọlọ́jà òru kò ní láti dúró torí òru gangan báyìí là ń fohun odó fódó òró gangan là ń fohun odò fódò òró gangan la dẹ̀ ń fohun odò fódò ló ń pẹ̀tù ibi a bá fi ọkìnrin kún ibẹ̀ lọ́kìnní ti ń dúró ibi a bá ti gbé ọmọ orí odó tilẹ̀ sí ibẹ̀ náà ní wà dúró kó gbé adé tèmi fún mi kí n fọwọ́ ọ̀tún kórè wá kí n fi tòsí kórè bọ̀ ẹ̀bẹ̀ mi ló gbé wá fún adé ọ̀ndà ó ti ní ó kejì ó kẹta ó yá yókù dà kí ló dé báyìí kọ́ la ṣe jọ sọ̀rọ̀ ṣé bó ládéhùn tá a ti jọ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ là ń gbómi nínú òkun àìrí ìlàjì ọjọ́ àìrí àlòkù oṣù gbé fún mi lọ́pọ̀ ah, ah. Ah, ẹ gbà mí lọ́dọ̀ òkú àmọ́ mẹ́ta péré. Hmm láti jẹ́ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ níkò irú àyípadà yìí kò ó bá rò ṣèlédè kàyéfì. olóyè èmi ló dé tó pè mí nípe ìpàjáwìrì. ẹ bàbá ẹ má bínú ẹ má bínú èmi ló yẹ kí n wá bá yín ṣùgbọ́n <laughs> nígbà míì téèyàn bá ń tọrọ àlùbáríkà tálùbáríkà yẹn bá wá dé tán Hmm. apá alálùbáríkà ò kì í ga. Ah. bẹ́ẹ̀ni. ẹ wo ṣé kí n má tàn yín hmm. mo ti wá dẹni tí ń bọ́ bá jẹ tí ń bọ́ bá mu tí ń bá àwọn ìjòyè tẹ ọ̀pá ìlẹ̀kẹ̀ pọ̀ òun ni òwà jẹ́ ráyè mọ́. ẹ ṣe bí mo sọ fún ọ lọ́jọ́ sí pé kò fọkàn rẹ balẹ̀ bàbá tí wọ́n náà wá padà rí báyìí. ọ̀dà ó nídìí tí mo fi wá pè yín o hmm. ṣe mọ̀ pé tí ò bá nídìí àìdédé bá ọkà nínú ọkà ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí wípé bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń sọ ṣùṣù tó ń sọ kútu wọ́wọ́ tó ń jì mùgẹ̀mùgẹ̀ tó ń ṣe bọ̀gẹ̀bọ̀gẹ̀ ó ti tẹ́ǹpù yẹn ti ó ti wálẹ̀ tẹ́ǹpù yẹn ti wálẹ̀ àwọn ọlọ́jà òru yẹn wọn ò gbé wá déédéé mọ́ mo wá ní pé ìfúnra lóògùn àgbà ó yẹ kí n tètè já yín sí. Ah! ẹ olóyè kárí okú ọmọ ṣe ìfura lògùn àgbà ń tòótọ́ tó o bá tètè fura ni ah, nǹkan mi làbá máa wí. bẹ́ẹ̀ ni dákun dúró tí n bá sì wò ní ìsìn ó ti tó gbà mélòó tí mo ṣe kínní ìfọ̀ọ́kàn yìí. Ah, ó ti tó bíi ó ti tọdún mẹ́ta ń sìn. ọdún mẹ́ta. ó ti pọ́dún mẹ́ta. olóye wọn náà ṣe à ń sọ̀rọ̀ bí èwe báyìí. dákun kápọ̀ ọba ní ìṣọ̀kan tó wá kó ẹrù bẹ́ẹ̀ tó kọjá bẹ́ẹ̀ tí wọ́n wá mú lónìí lọ́la téèyàn sì rábì padà bẹ́ẹ̀ ṣé kò ní fẹ́ rí. Hmm. Hmm? ó máa yòrò díẹ̀ yóò yòrò ó rà kọjá nù àtúnṣe lókù tó ṣeun. a gbọ́dọ̀ tún rìn ní o but ẹ ẹ sọ eléyìí fún mi tẹ́lẹ̀ pé ẹ tí iná kan bá kú a tó máa tún iná dá a máa máa rì ní nǹkan kan. àìwọ náà béèrè ńgbà náà sọ pé bára ṣe wọ́n ọ sí náà ló ṣe ń họra ńgbà náà ó béèrè. Ah, ok all well and good kí ni èlò ló máa ná mi ń sìn kí n lè tètè arrange owó fún yín lọ tètè bá mi ah, prepare padà ọ̀rọ̀ owó kọ́ yìí o ìtọ́ ń bẹ̀ ni pé odidi ẹni mẹ́ta ta a ló ń jọ́sìn irú ẹ̀mí lọ́lọ́ máa wá odidi èèyàn mẹ́ta odidi ẹni mẹ́ta lọ gbọ́dọ̀ wá. bàbá a tún ta ẹ̀jẹ̀ a ta ẹ̀jẹ̀ lẹ o ah! odidi ẹni mẹ́ta ni o. <sighs> bàbá ìyẹn ní oògùn owó ni ẹ̀gbọ́n mi ṣe. padà má sọ bẹ́ẹ̀ mọ́ àṣírí ajé mọ́sẹ́fún kì í ṣoògùn owó ṣó fẹ́ gbọ́ nígbà tó dé àyìn kò sí tí ò sọ tán ó rò pé ńlóògùn ni kò mọ̀ pé babaláwo tó gbọ́ fá yanranyanran ni mí ntọ́jà kì í ṣe fún un torí mo kìlọ̀ fún tó. bàbá wọn ní bàbá kú bàbá kú èmi ló kù fún ẹni ọlá ní bàbá. ọ̀gá o pẹ̀lú dígádígádí yìí. bàbá kí wàá lohun tí a ó ṣe. n ta lè ṣe wà sọ̀rọ̀ pé bá bẹ́ẹ̀ la ṣe ajé fún ṣùgbọ́n òun ò lè ná wọn kò gbọ́dọ̀ náà torí pé ó kọ bá bẹ́ẹ̀ lálò ṣùgbọ́n tó wà ń bẹ nìyí tó bá fẹ́ ná owó náà tó fẹ́ rájé jẹun níjọ́ bẹ́ẹ̀ lè sùn tó di ojú ẹ̀ tí àwọn ọlọ́jà òru yọjú sí bí wọ́n sì mọ yọjú sí bàbá ẹ̀ tó bẹ́ẹ̀ lajú sáyé ẹ wàá sọ fún ọkọ ẹ̀ ọkọ rẹ̀ yìí yóò wá máa ná lọ́jọ́ òun pé ìpọ́n yọ lára rẹ̀ nínú bẹ́ẹ̀ ni fún ọjọ́ mélòó wá ni. Hmm. kí n ṣeré ọmọ ọmọ ṣe ìka kékèké wo oṣù méje gbáko ni ó fi lò ah! tí ó sì máa nà tí ìpọ́n ọmọjà ìlara rẹ̀ ni. ṣùgbọ́n kan wà ń bẹ̀ o níjọ́ tó bá pé oṣù keje àṣekágbá rẹ̀ ọkọ rẹ̀ yóò mú kóònù létí wọn jọ ń gbé báyìí yóò mú lọ sáàrin ọjà yóò wá ná tẹ́jọ́ ọjà lùwàrà rẹ̀ tí wàhálà yìí bá fẹ́ pọ̀ jù táwọn ayé bá wà wò pé a ah, ọ̀dájú ah, lọkùnrin yìí ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ àti jẹ́wọ́ fún un pé ìdí tó fi nànú. Hmm. yóò ṣe bàbá yóò ṣe. wọ́n á wù kọ́ máa ṣe. yóò ṣe torí pé tí ọ̀bẹ yìí ṣe hmm. àbí tí ọkọ ẹ̀bí yìí sọ fún un hmm. ikú ni o. bẹ́ẹ̀ ni kókó gbọ́dọ̀ sọ fún un tí ọkùnrin bá sọ fún ikú ni. bẹ́ẹ̀ kì í sáà ní. Hmm. oh my god. bó ṣe rí nínú àyàfi ah! kó máa lùyàwó ẹ̀ ẹ wò ẹ wò ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n sọ ọ̀tọ̀ tó wà bẹ fún yín èmi ò lè lu o ah! mi lè lu ọmọ ọlọ́mọ o no no no at all ah! kí n má kí actually wọ́n ṣe yẹn make sense ẹ wá ẹ wò ẹ padà lọ sọ fún un ni o ẹni kí wọ́n wá solution mi sí èmi ò lè ná o ah, mi ò lè ná mo sọ yẹn o. ṣòun wa kókó. pé mi ò wá kókó. ẹ eh, ẹ eh, mo ní kò lù. Ah, irọ́ mi ò lè lù ọkùnrin kọkùnrin tó bá ń kíyàwó ẹ̀ mọ́lẹ̀ tó lù mi ò rò pé orí ẹ̀ pé ìwà ẹranko ni mi ì dẹ̀ lè wo ẹranko èmi ò lè mi ò lè fọkàn ọmọ yẹn ti pass through a lot kí tó wá ní òkè o ìsìn tó yẹ pé àdúrà tí mo ń gbà ní pé kínú ẹ máa dùn káyọ̀ ẹ máa kún mm-hmm. ẹ kó tẹ kó tẹ lè fèlè fẹ́ gidi ẹ tó wá ní kí n kì mọ́ ẹ kí n máa lù èmi ò lè máa lù o. ó dáa Ah. tí o bá fẹ́ lù ọ̀nà àbáyọ kan wà. yẹn ni kẹ́ ẹ sọ fún mi mo ti sọ pé bá mi wá mi nà. àyàfi kó má sùn tí o bá ti sùn débi ó máa lálàá kò ní sí lílù. ṣé dàlàyé kan wà tí o kì í sùn. ẹ ẹ dídán ni kò ná ah, kò ná ni. kí lọmọ yẹn tó kàn sí ọlọ́run àdánwò tó lè léèwé kò ná mi o. gbogbo bí ṣe máa ní kí n máa dùn gidi ẹ wò ṣé kí n sòtọ́ fún yín ẹ jẹ́ kí n kúkú pé kí n ṣàlàyé fún un. Hmm. kò gbọ́dọ̀ mọ tó bá mọ̀ ewu ńlá ni. irú àdánwò lọmọ yẹn tún kú sí ọlọ́run. kò lù ní. ìyẹn ni wípé ipò tó tún eléyìí ló pa mọ́ra látọjọ́ yìí. mo ṣe mọ̀ wípé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi tí mo rò wípé èèyàn burúkú ni ẹ. bẹ́ẹ̀ ni I'm sorry. I love you. I love you. No. Just make sure you come. Yes. Ah. I love you. I love you. I love you. Oh, happy, happy birthday, birthday to you. Happy birthday to you. Happy birthday to you, madam. Happy birthday to you. Ipipi. Ipipi. Ipipi. Ipipi. Ipipi. ẹ kú oríire ní máa. and you it's not puye hooray. hooray hooray. èyí yẹn ló ń dà láàmú. ó ti di ó ti di. ẹ ṣé gan-an ẹ ṣé gan-an mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wow wow this is quite lovely. Ah, ẹ ṣé. Um, oh, thanks for being so thoughtful. Okay. Um, I really appreciate it. Ṣẹ̀rí lágbára Ọlọ́run tí àwọn mi bá ti sọ kalẹ̀ láyọ̀ àti àlàáfíà a máa rí lè ṣe pàtí ńlá for now èmi mo ní kákànra keep low profile ó kàn tẹ̀ fi bímọ mo ṣe ní ká má pariwo pẹ̀lú birthday ilé but inú mi dùn pé ẹ fi sọ́kàn ẹ dẹ̀ ṣe nǹkan tó tó báyìí ẹ bá wa manage ẹ ma hmm. èmi àti ẹ lájọ dáwọ la ẹ olówó ń bẹ òun náà fi one twenty èmi pọ̀ ju tiẹ̀ lọ. mo really appreciate ẹ ṣe mo dúpẹ́. a ní jẹnara wa àǹfààní ara náà láàmú ẹjẹ àbí. wow àti títì. ọ̀gá o. ẹ ṣé o.